أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من أمزه ونفخه ونفخه بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله إخوة الإيمان السلام عليكم ورحمة الله تعالى وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته Adá ọpẹ́ tó pọ̀ fún Ọlọ́run, ọba alágbára ọba ọ̀kan ṣoṣo. bákan náà látọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ àti ìgẹ̀ ọlọ́run kó máa bá ànábì àwọn aráalé rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn tí bá ń tẹ̀lé ìlànà àwọn títí di ọjọ́ ìgbéǹde alkiyama a ọba alágbára ọba ọ̀kan ṣoṣo gbogbo bí a ṣe máa ń gbogbo ìrọ̀lẹ́ ọjọ́ ní mọ́sálásí wa ní albasọ ní àdúgbò mọ́sálà ìbàdàn bí lọ́jọ́ jimá kọ́lọ́n gbalẹ́sìn lọ́wọ́ wa kọ́mọ́sí ní ìbàlẹ́jọ́ ọbú fẹ́ni tó ń sọ̀rọ̀ àtàwa tá à ń gbọ́ kó jẹ́ kí gbogbo wa ká débá ní pípé ní ọjọ́ ògbéǹde alkiyama yawma la yanfa'u malun wala banun illa man ata Allah bi qalbin salim ọjọ́ tọ́já sí wípé owó dúkìá ọmọ kò ní wúlò àfẹnitọ́ bá lọ bá ọlọ́run pẹ̀lú ọkàn tó mọ́ ọkàn tó ṣe islam tó gbé tawhid ìmọ̀ ọlọ́run lọ́kan dọ́dọ̀ ọlọ́run ní ìtẹ̀síwájú tíra tí a fi máa ń bára wa sọ̀rọ̀ òun ni tíra minahajul mu'min minahajul mu'min ti àáfàá wa Mustapha Murad tíra yìí tíra tó dáa púpọ̀ ni àáfàá tó ṣe é èròǹgbà rẹ̀ ni pé tá a bá lo ń tọ́ wà níbẹ̀ agbọ́yé adẹ̀tún lò á lè jẹ́ mùmíní olùgbàgbọ́ òdodo lọ́dọ̀ ọlọ́run ọlọ́run jẹ́ ajẹ́ kan nínú àwọn olùgbàgbọ́ òdodo ìyẹn ló wá fà á àáfàá yẹn wà rárá mú níkọ̀ọ̀kan àáfàá mú níkọ̀ọ̀kan ó mú gbogbo àwọn nǹkan tá a ṣe tá a fi jẹ́ ni ọlọ́run ibi tí a ti kọ́ bẹ̀rẹ̀ òun ni bí ọ̀rọ̀ akídà ìgbàgbọ́ òdodo ìmánì òdodo àdìsọ́kàn dáadáa tó yẹ kí mùsùlùmí ó ní àáfàá àti báwa yanjú gbogbo eléyìí tí wọ́n fi sọ débi ọ̀rọ̀ ṣíríkù wọ́n sọ débi ọ̀rọ̀ nàwákìdùl islam ní tí ọba islam jẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àáfàá wa bọ́ síbi minahajul mu'min fi tẹ́ríkìlì muharramat èyàn láti ń bá láti bí oṣù mélòó kan sẹ́yìn ìlànà àwọn ẹni ọlọ́run ojú ọ̀nà àwọn ẹni ọlọ́run ọlọ́run yá jẹ́ kan nínú wọn nípa bí wọ́n ṣe máa ń gbé ẹ̀ṣẹ̀ jù sílẹ̀ wọ́n ò rí ẹ̀ṣẹ̀ wọ́n ò sì gbé jù ú wọ́n wọn ò ní í ṣe ọba àlekè ọlá níbi tá a wá dúró sí níjẹjọ àwọn ẹni ọlọ́run wọ́n máa ń jìnnà sí àtàtúfíìf àtàtúfíìf ní ń pè ní àtàtúfíìfù. òun náà ni ìmọ̀ dín òṣùwọ̀n kù dídín òṣùwọ̀n kù adẹ̀yanjú ẹ̀ níjẹjọ́ yálà àwọn tó ń dín òṣùwọ̀n nǹkan wíwọ̀n àwọn nǹkan wíwọ̀n oníta máa ń lo òṣùwọ̀n bọ́yà ń lo kóńgò à ń lo agolo à ń lo ìgò à ń lo àgé à ń lo ọwọ́ àbótí láwọn ẹjẹ́ wọn òṣùwọ̀n kọ̀ọ̀kan àbọ́ra àbápò ntọ́wá yẹ káwọn kóńgò tọ́jà pé nínú kóńgò yẹn agolo mẹ́wàá láàbà ń bẹ̀ ọwọ́ adọ́gbọ́n sí kóńgò àwa bá agolo mẹ́sàn-án àbọ̀ ààbọ̀ orí ẹ̀yẹn wàá rojọ́ rẹ̀ wájú ọlọ́run lára rẹ̀ ohun làwọn nǹkan tí è ṣe pa à ń lo kóńgò à ń lo abọ́ àwọn nǹkan oní gbígbé lórí òṣùwọ̀n ni. Kongo, a ti wá lọ adjust measurement tó fi já sí pé ntọ́ yẹ kọ́wọ̀n kọ́ ni ó wọ̀n èyí ò báwọn onílé iṣẹ́ epo petrol wí petrol wọn ò ní lo Congo, wọn ò ní lágolo ó ti ní ti ń jẹ́ lítà ṣùgbọ́n lítà ò lè dára rẹ̀ wọn tí wọ́n bá sẹ́ẹ̀tì síbi lítà ni tó bá já sí pé lítà yẹ kó jẹ́ bíi ninety point oh tán bá sẹ́ẹ̀tì ẹ̀ sí eighty eight point nine ìwọ̀nba tó dé tí èé pé ninety yẹn wọ́n àròjọ rẹ̀ wájú ọlọ́run àìwá amọyẹrú àwọn nǹkan bẹ́ẹ̀ tọ́já sí pé bọ́yá èèyàn fẹ́ ra nǹkan ní shoprite àwọn kan tá fẹ́ ra àwọn àgbè sórí scale n tó bá wọn ni wàá fi sanwó wọ́n ti wá lo àjọsí scale yẹn nítorí yẹ kọ́ wọn five kg four point two wọ́n ti àjọsí ẹ̀ sí four point two eight tó kù yẹn àwọn ni ó ṣe kí ni àwọn ni wọ́n mú lánàá ẹrù ìjọ rẹ̀ wájú ọlọ́run mùsùlùmí gbọ́dọ̀ jìnnà sí mùsùlùmí èyí máa dín òṣùwọ̀n kù a dẹ̀ sọ pé àwọn tó bá ń ṣe bẹ́ẹ̀ wáyé lónìí ààyè kan nínú náà já námà kòtò kòtò giriwo kòtò ẹ̀rìmọ̀ kòtò ńlá kan nínú náà já námà kó máa jẹ́ tiwọn ọlọ́run làwọn ń o jama lónìí ibi tá ń lọ tó yàtọ̀ aramọ̀ramọ̀tì náà ni ṣùgbọ́n nǹkan tá ìka kún náà lòun náà tó wà òun náà ni kéne fi mọ́nìkọ̀ sí ya abidawu aojadaawu aw adhabahu zuliman wabagiyan jama sẹ́ẹ̀rí nínú táwọn èèyàn máa ń ṣe níjọ́ tí òwò ẹrú tó wà eléyìí ń sọ nípa bó ṣe jẹ́ èèwọ̀ ká tẹ ẹrú lọ́dà kéèyàn ó castrate èèyàn à ń bọ̀ wá síbi nígbà bá kò bí ìdájọ́ tèèyàn à á bọ̀ síbi tẹranko láìpẹ́ yìí àbí òye kéèyàn sọ kéèyàn tẹ èèyàn lọ́dà tó fi kò ní lè bímọ se láyé tiẹ̀ rí ibi táwọn àwọn alágbára àwọn àwọn ẹni ńlá láyé ìjọ ọ̀tán yóò lórí burúkú dé they are very callous níbi tán wíkẹ́ẹ̀dì dé wọ́n wà á tún lọ mú nǹkan ọmọkùnrin ó ní bá ṣe máa ń ṣe o bí ìbàtàn fọ́kóró pé èèyàn in tó lè máa mú àtọ̀ tọ́lọ́hún máa ń lò ní sábà bíi kó ń fáyà kún ọmọ wọn ti tẹ́ pé kí ni o kò ní lè máa produce ẹ̀ so wọ́n bá wọ́n bá tẹ̀ lọ́dà ṣẹ́wẹ́rẹ́ tó bá wá ṣe bá ń fún àáfà tẹ́ ẹ bá ní oroko ìbàdàn dẹ́kọ̀ọ́ lẹ́yìn tílẹ̀ bá sú tó bá lọ ilé <laughs> tó bá tó dijọ́ kejì ó tún roko lọ́nu ẹ mọ̀ pé ilé òfin jásí pé ṣe rí gbà míì ẹ bá jẹ́ kọ́sá láìkí kọ́sá mọ́ súnmọ́ obìnrin súnmọ́ obìnrin súnmọ́ bíi àbọ̀ òtún mọ́ tètè gbó Islam sílẹ̀tọ̀ kéèyàn oníyàwó méjì mẹ́ta mẹ́rin ẹgbọ́miyé keese ṣe pé túmọ̀ ẹ̀ ni pé tó àárọ̀ ọ̀sán alẹ́ tó sì ní bùkátà sí ọlọ́run wa wa lọ a ní àwọn ọkùnrin tọ́já sí pé ṣàwà ni yún bọ́lọ̀ ń ṣe dá wọn àdámọ́ ara wọn pé pọ̀ tó bá ń súnmọ́ obìnrin lẹ́ẹ̀mẹ́ẹ̀ẹ́dógún lójúmọ́ yígbà hmm, téèyàn ara mu wọn pure water ni yígbà <laughs> téèyàn mu five ẹlòmíì sì rí azẹ́lẹ̀ kan lọ́sẹ̀ tó dọ̀sẹ̀ tí ń bọ̀ ẹ má pa mí ọjẹrẹ ṣùgbọ́n àwọn tán máa ń castrate òun ò ní fẹ́ kan máa ṣe wàhálà ejaculation pé à ń da àtọ̀ kan àbá ń ṣe wàhálà kan lórí ipa afẹ́ bímọ wọ́n ti tẹ̀ lọ́dà wọ́n ti pásáyé wọ́n ṣe kí ni wọ́n pásáyé ọ̀dà tí bàbá tiẹ̀ ìwọ tó castrate èèyàn ìwọ tọ́ ọ̀tẹ̀ èèyàn lọ́dà kọ́mọ bá a lè bímọ tí bàbá tí ẹ bá tí ọlọ́dà ṣé wọ́n bí ọ tí wọ́n bá tẹ bàbá rẹ lọ́dà ṣé wọ́n á bí wọ́ sáyé kò lè rí bẹ́ẹ̀ ìyẹn la ṣe gbọ́dọ̀ ṣe kí ni la ṣe gbọ́dọ̀ ṣọ́ra ṣé ẹ wá rí àbíyẹn nìkan tó kọ́ àbá àti ẹ̀gẹ́ nǹkan kan bọ́yá alùmú fún ẹrú abálùmú ẹrú pé ẹ̀yà ajá gè ní mu àbá fìyà jẹ́ ní tàbùsí ní tòjóró ní tèèrú mùsùlùmí gbọ́dọ̀ sọ́ra fún ṣé ẹ wá rí lónìí tí ò sẹ́rú mọ́ gbogbo ẹni tọ́lọ̀ ń bá kó sábẹ́ tiwa náà ẹ ká bẹ̀rù ọlọ́run lórí wọn alhamdulillah tí èbá ṣe tó bá jálá burú lónìí ìrùpá àwọn èèyàn ń tẹ̀yàn lọ́dà mọ́ ẹran lókùtàn ṣe kí ni o ṣùgbọ́n láyé ẹjọ́ wọn máa ń tẹ̀yàn lọ́dà ara na-esu si ni jama ara kini ara ala na esu ẹ ebe wá ń tẹ́ èèyàn lọ́dà ẹ̀ leti gé létí ṣé ẹ gẹ́ẹ̀tì ní ìsìn ẹ mú etí ẹ gé abẹ́ ìrara sàmì sí létí ẹ̀yin obìnrin ẹ fẹ́ béèrè sóbìn ilé lutí kọ́ fi nǹkan sétí ẹ̀ torí ọ̀rọ̀ jádáwù là ń sọ yìí jẹmọ ẹ̀jẹ̀ ẹjá farabalẹ̀ dáadáa gbogbo ẹ̀ láyànjú bíi láyé tààlà ọlọ́run ọba àlékẹ́ ọlá ọ ń sọ fún wa mukhbiran an ibilis ọlọ́run ọba ń sọ fún wa nípa èsù olórí burúkú ọmọ àléhùn ni làánà ó nígbà tọ́lọ̀ ń sẹ́bi lẹ́sù tọ́lọ̀ ń sọ èṣùdó lórí burúkú wa ń ó ń ó ń sọ wípé gbogbo àwa tá a jọ máa nábì ádámà aléyìn sọláàtù wàsálàm òun ọba wa sọ̀tádọjọ́ ọkú nínú ọ̀tá tẹ́sù ń bá wa ṣe kọ̀fẹ́ kárítọ́ lọ́run ọba ṣe ìwọ tọ́já sípọ̀ ọmọ ń kírun tẹ́lẹ̀ ìrun bá ní ọlá èṣù ti gbọ́ ọmú ọlọ́run làwọn bí ètè èṣù ìwọ tọ́já sí pé o ti ń ṣe súnà tẹ́lẹ̀ níwọ náà bá fẹ́ máa ṣe gáì èṣù ti gbọ́ ọmọ ìwọ tó bá já sí wípé o ti máa ń tìláwà kùránì tẹ́lẹ̀ tí wọ́n bá ti wá ń play kùránì arọ́ ọ̀bà máa ní ọ ṣùgbọ́n tó bá fi fújì sí inú rẹ̀ ọmọ dùn èṣù ti gbọ́ ọmọ kí náà ń sọ iná ṣùgbọ́n tó bá ń gbọ́ wèrè òmúlógò wèrè inú rẹ̀ ó sì máa dùn pé òmúlógò ah, èṣù ti báyàn èṣù kọ́ fẹ́ gbà wá mú pẹ̀lú alìbúrúdù ánìláì subhanahu wa ta'ala kájínà sọ́lọ́run ọba àwa tí a bá jẹ́mọ́ ọ̀nà míì tẹ́sù fẹ́ gbà wa òun ni pé ká máa ṣe ká máa yí ẹ̀dọ̀ ọba ṣe àwọn ọkùnrin la máa ń nírun gbọ̀n ṣẹ̀rí àní ká dárun gbọ̀n sí èso ọ̀fẹ́ ká fa ká lè dàbí gbọ̀n kódà nínú ṣẹ̀rí à sẹ̀pà àwọn bí tóbìnrin bá wọnú gbọ̀n ní òṣèré àyọ́ ọ̀fà ni obìnrin ọgbọ́dọ̀ dánù gbọ̀n sí ìwọ ni ọkùnrin tí ẹ bá ṣe bọ́ ya wèrè wọn ò ní ọmọ di sùkú báwọn ọmọ gáì ṣe ń di kanú ìwákù wọn ò ní òdirun wọn ní ó ṣe sùkú wọn ní ó ṣe kọ̀lẹ́sẹ̀ wọn ní ó ṣe korobá àti gbogbo àwọn ọrùn tá máa ń ṣe ìwọ gérun rẹ kọ́mọ́drate tàbí kó fílẹ̀ náà kọ́mọ́drate kọ́ máa yá ṣẹ̀rí àwọn fẹ́ kíkan jù kan lọ tó bá ti di pé lọ kọ̀ bá ọba mu nínú tó wá ń esu níbi èṣù wá ń ṣàdéhùn ní kíkankíkan ó ní wàlàùdì lánàáwú ìwọ ọba àwọn ọmọ ádámọ̀ máa sọ wọ́n nù wàlàùdì mọ̀nìyànnáwú ìmọ̀ jẹ́ kán máa rorò kúrò ìmọ̀ jẹ́ kán tàmá èkú òun ni wọ́n wàlà àmọ̀rọ̀ nàú ìwà àmọ̀hàn pa wọ́n láṣẹ fàlà yorùbá tèkó nà àdánà lànà àmọ̀ wàlà àmọ̀rọ̀ nàú fàlà yorùbá yẹ̀rọ nà kọlọ̀ jẹ́mọ́ àwọn tafasir ọ̀nbẹ fún àyà yìí ara ń tẹ́sù ọmọ ṣe yọ́ ọmọ wá pa wọ́n láṣẹ gé kánmọ́ sàmìsétí kán máa gé etí kán máa fi àmì dáwọn ẹranko mọ́ kán máa gé etí irú báwọn èèyàn ṣe máa ń ṣe tí wọ́n fẹ́ sàmì sẹ́ran wọ́n wà á gé etí ẹran tí wọ́n fi mọ́ ara tẹ̀sùn ló wọ́n mọ̀ pa wọ́n láṣẹ nìyẹn wọ́n ò tún máa gé etí èèyàn náà a fẹ́ sàmì sí ẹ ṣọ́ra fún ìlànà èṣù ni màá tún wá pa wọ́n láṣẹ kán máa yí ẹ̀dá ọlọ́run po ara rẹ̀ ni kán máa pòra sẹ́mọ̀ bórí tí wà láfíríkà orí wá ti yí èèbó kò ní lọ wéèdú tàbí kọ́ lọ wá sú polish sẹ́ǹkì sú polish bí kíwì àwọn kíwì tó bá jẹ́ bàrúfù yọ́ mọ̀ ṣe bàlàbàlà lára kéèbó wá wá pé tí n bá ní ra kírìmù dúdú oṣù kò ní jẹ́ kí n ṣe kí ni o kò ní jẹ́ kí n tètè dúdú kọ́ wá lọ wá kíwì àáfà kọ́ wá máa fi para pé mo fẹ́ di black and shine ṣùgbọ́n wa lè rí iwá ti yí èrí bá sí wọ́n pẹ̀lú wà lọ́rin lọ́n èrí ẹ̀ ti yí afá èrí ọmọ áfíríkà èrí wọn ti ní problem kí ni tí ọmọ wá ṣe yọ́ wà lọ ra wọn sí olórí burúkú kan àtàwọn kírìmù ẹlẹ́sìn mìíràn kan yọ́ mọ̀ wá fọṣẹ burúkú ẹ̀ yọ́ mọ̀ fi kírìmù burúkú rárá jẹ̀mọ́ ẹ̀jẹ̀ abẹ̀rù ọlọ́run kódà láàrin àwọn ọmọ tó ń lò jáàbù àtàwọn ẹlẹ́àmì wọ́n tó ń dọ́gbọ́n bleach wọ́n tó ń dọ́gbọ́n búra tó o láìtì tẹ́lẹ̀ ìyàtọ̀ ń bẹ láàrin ọ láìtì àtò tó ń lo kírímù wà láì mo ti rí rí ládùúgbò tí ó jìnà síbi tá a ti ń sọ̀rọ̀ yìí tẹ́nìkan ó ń fi bí kíní ṣé túrà àbí kíná máa ń pè ó fi ń ra ọmọ lára ó fẹ́ máa búra fọmọ láti kéke obìnrin láti kéke ó ti ń búra fọmọ irú ọmọ eléyìn tó bá dàgbà wọ́n fẹ́ bayé ẹ̀jẹ̀ skin rẹ̀ ó di ọmọ tí ọ̀gbọ́dọ̀ ní pé wọ́n fẹ́ sọ operation fún àbí nǹkan kan ṣẹlẹ̀ gbogbo skin ọmọ ọmọ já bútẹ́bútẹ́ tí ẹ̀ dúró gan tó ọba ti ẹ̀wà abúra tó wá fàyìn gan sí sàtífíkẹ́tì àlùjẹ́nà ni wọ́n mọ̀ ta fún ọ wà láì ò ní láàká yìí ẹ dúró òkè èmi dúdú èmi rọ̀ṣí ìdáṣì wà láì mo dúdú inú mi sì dùn pé mo dúdú tọ́lọ́ ń ṣe dá mi nìyẹn i'm okay with it tí n bá ti dúdú tí mò ń dán ó ti tẹ́ mi lọ́rùn ọlọ́wọ́n mọ̀ pé kí n pupa ò ṣe kí ni kò lóore fún mi ẹ̀fọn máa ń jẹ mí nǹkan kan ò sì ní ṣe mí lẹ́yìn rẹ̀ èmi ìsábà àṣẹbà alihamudulilayi mi sì ìsábà fọ́ọ̀sì mo sì máa mumi lọ́pọ̀lọpọ̀ mo ti mumi tó ti lé ní pure water sáṣẹ́ẹ̀tì bíi méje lónìí nìkan mo tó ti mọ̀ kátá ní ẹ̀sìn yìí tọmọ bíi mẹ́rin sí tó sùn lálẹ́ àfa àkóyé ọ tọ́ bá jẹ́ kí mo bá pupa báyà fò ní kúbọ̀ láǹdẹ́ ní máa ṣe kí ni ni màá máa ṣe iṣẹ́ tó lọ ń gbélé mi lọ́wọ́ kọ̀fà fòníkúfọ̀ láǹdé jàmá ọlọ́run dáwọ́ o wèrè ọwọ́ sọ yí ké balẹ̀ mo dúdú bí èdú i'm happy with it ìwọ lọ́lọ́run tó ọ̀dá mi tí mo dúdú bí èdú ni ehe ojú tó ọlọ́run kí o ìlú ọmọ àbọ̀rọ̀ kẹwàá bàbá mi ló fi o ti gbọ́ mi yé ara o tó wá ń bóra aya ní àwọn láìtì ọmọ pupa ní ọmọ pupa wèrèwo ẹ lọ àwọn tí mo ẹ ti rí àmì wèrè kan lára wọn bí ọba rí ibi apá ẹ rí ibi ojú ẹ rí ibi ẹsẹ̀ sẹ́ẹ̀rẹ́ yìí tẹ́ ẹ tún jòbí àwa tá à ń kọ́ àwọn ọmọ ní secondary school la máa ń tójú wá ń rí àwọn ọmọ tí ń lò jáàbù náà ń dọ́gbọ́n sí i ṣùgbọ́n torí pàwọ́ wà observant tá a bá ti wá ń rí wọn a wà á pé àwọn òbí wọn kírìmù lọ́wọ́ yín lò kẹ́ni kan sí fó clear kẹ́ni ọ̀sán àti tọ́ba ti lọ́gbà àwọn clear clear ó ń dọ́gbọ́n bleach èmi òkú mọ́kọ kírìmù àdé àgbọn zaitun tèmi máa ń lò lò mo máa ń lò rí náà tí fi mi kíní tẹ́rẹ́tẹ́rẹ́ tí máa ta yẹ́rìyẹ́rì kí lẹ́ máa pè kíní tí máa ta yẹ́rìyẹ́rì náà mo ṣe mẹ́ńtọ́ àbí kí lẹ́ máa pè téyìn ọ́fíìsì jẹ́ sí ọ́fíìsì náà àdé àgbọn mẹ́ńtọ́ àfà èmi èwe sí owó mi owó tí màá fi máa ra kírìmù kí n fi ṣe sọ́dá kọ̀ ó lóore fún mi tí n bá ti rádìí àgbọn lò àbí mo rí zaitú ni lò àbí abatu sauda èmi èlò kọjá mẹ́ta lẹ́yìn mẹ́ta mo tó lè làwọn kírìmù ten naira twenty naira àwọn kírìmù tí wọ́n máa tà tí ọ̀wọ́n o ìwúrò ìtara náà ṣe ń sùkú wa ní <laughs> àwọn home economics department sùkú wa náà bá ṣe kírìmù kọlùkọ kan báyìí ọ̀fẹ́ tó sùn mẹ́ta tẹ̀bẹ̀ náà fi ń lò mọ́ ara ń lò pé <laughs> èmi náà jẹ́nu sí ọwọ́ mi ká lọ́ máa ra kírìmù five hundred one thousand wàláì tí bá fẹ́ rà ọlọ́run sí mi lórí ìdúgbò yìí ní rà àfà tí bá ti lo adé àgbọn yorùbá ọ̀dà àtọ̀pọ̀lọpọ̀ kírìmù wèrè tẹ̀ ń ìṣòwò yìí lórí lọ I know a professor lọ́ọ̀ lọ́ UI Institute of African Studies professor kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ dò ní báwọn yẹn professor ó ní ọ̀mọ̀wé o ọ̀sẹ̀ àbúwẹ̀ ló ń lòdì ní ọ̀sẹ̀ kí mo pè é fóṣù àbúwẹ̀ wẹ́ ń jẹta ọ̀sẹ̀ àbúwẹ̀ mò ń lò ní ìsìn wàláì mò ń lò ọ̀sẹ̀ àbúwẹ̀ mo sì lè làwọn kan ọsẹ ní seventy eighty naira lọ́dẹ̀ naira wọ́n jù ṣé láwọn èèyàn ọmọ tán fi ń soge ó rò pé kó wọn máa wéèsì owó lórí kírímù lórí ọṣẹ ọfẹ bóra èṣù ló sọ bẹ́ẹ̀ ó ní èṣù ó tún sọ lásán ó tún lo taokid ó emphasize àdátù taokid ó tún lo emphatical stress pé mo emphasize ẹ̀ màá mọ̀ i will command them wàlà àmúrán náà wàláì máa wọ́n láṣẹ só ti yé fàlàyògọ̀ yìrú náà kọ́lá wọ́n máa wá yí ẹ̀dá ọlọ́run po ọlọ́run fún ọ kọ̀ wá tí ọlọ́run ọfẹ́ sínú rẹ irun ń áfíríkà irun tiwa yìí ṣe ọmọ áfíríkà ti ẹ bọ́ ọmọ ni sínú wa máa dínrógbó láfíríkà lọ sáúdí ìró tí wọ́n lè dínrógbó lọ amẹ́ríkà ìró tí wọ́n lè dínrógbó láì lọ́sẹ̀ ìró tí wọ́n yẹ sí ìgúngun wèrè ó tí ìgbọ́miyé ìwọ̀nba arun tọ́lọ̀ ń bá fọ ara máa kírìmù ẹ̀ máa kóńbù ẹ̀ ṣẹ̀rí ọ̀tako tó o bá sì rí pọ̀ ọ̀fẹ́ ọ̀gá irú èmi ní ìsinmi ọgbọ́dọ̀ gáàbọ̀ ní ti sọ bléèdì sí tí gbogbo èèyàn bá dàbí àwọn bábà àwọn ò ní jẹun <laughs> gbogbo èèyàn gbọ́dọ̀ dàbí ìmínà gbogbo èèyàn gbọ́dọ̀ sí kí ni ohun ọgbọ́dọ̀ dàbí wàlẹ́ bábà ò ní jẹun the last twenty years tí n bá ní mo fowó gẹrun gba àwọn university of Ìlọrin ni mo sì fowó gẹrun gẹ throughout two ọdún mẹ́rin university of Ìlọrin bóyá lọ́pọ̀ ẹ̀mẹ́ta èmi máa fárí ni ní tó kéré lógún ọdún sẹ́yìn ten naira blade ní sì fi fárí mi àfà owó mi yòókù yà fi pamọ́ kò tí ì yọ ọba gbogbo tí wọ́n wéṣẹ̀ olórí má ṣe mi séèkì ìláràmù ní ká lọ gẹrun ní bábà ó kọ́ gẹrun two hundred ìláràmù ní o kọ́ gẹrun five hundred ìwọ́n ló ní wàhálà alẹ́ ayé o ṣùgbọ́n táà ń sọ ni wípé ṣe é ráwọn táwọn èèyàn fi yí ẹ̀dọ̀ ọlọpọ ètò èṣù ni ìlà ń kànú kùránì Quran chapter four verse one nineteen kálọ̀ yẹ̀wò tá a ni ó ní àmọ́ yí ẹ̀dọ̀ ọlọpọ irun rẹ bọ́lọ̀ ń ṣe ní ga ó rẹ rẹ̀ ó obìnrin yóò ṣe Bob Marley yóò ṣe yóò ṣe jerry yóò ṣe èṣù ló ń èṣù òní ẹ máa yí ẹ̀dọ̀ ọlọ́npọ lọ ẹ má ti wá yí ẹ̀dọ̀ ọlọ́npọ yọ wá di gáì inú tiẹ̀ náà ló wá dùn ṣe eré sùn burú jama èṣù ṣe kí ni o èṣù ọ̀lẹ ni o ṣùgbọ́n burú ó sì léde ara tẹ́sù máa ń ṣe tó bá ti pààyàn láṣẹ ẹbú yóò wá beautify nǹkan yẹn ìwọ tó o bá ṣe wà láì rẹ you now be feeling pompous as if you are on top of the world ó tọ́pọ̀ wá rí rẹ̀ sí pé ah àwa ti ti débẹ̀ ọwọ́ wa ti bá jama ọlọ́run làwa o àǹfààní kọ́lá bádùlì mufassirin ó lọ́pọ̀lọpọ̀ àwọn àfọ́ onítẹ̀fsìn wọ́n ní tọ́lọ̀wọ́n bá ń sọ nínú àyà sọ́rọ́tù nìsà àyà 119 yẹn wọ́n ní òun náà nìkẹ́ni títẹ̀ nǹkan lọ́dà ara ọmọ ní káwọn èèyàn ó ṣe òun ní kíni jama castration ká tẹ́ èèyàn lọ́dà àbí ká ẹranko lọ́dà jama ṣe ẹ wá rí nínú nǹkan tá a fi gbọ́dọ̀ ṣọ́ra kí n tó tẹ̀síwájú ǹjẹ́ a lè tẹ ẹran lọ́dà ǹjẹ́ èèyàn lè lu etí àti mú mo ti mú mọ́sálà mélòó wá bá wọn mẹ́ta torí pẹ́lòmíì ààbọ̀ ẹ̀yìn tẹ̀ ń tojọ́ lẹ́yìn yẹn ẹ ká bẹ̀rù ọlọ́run ọlọ́run nìkan ẹ bẹ̀rù ẹni tí ń sọ̀rọ̀ wá gbọ́rọ̀ ọlọ́run gbọ́n wá gbọ́ ẹ wá ṣe mítìn ó lè ònà mọ́sálásí ibi ìtàǹbẹ̀ yẹn yóò lè máa sọ̀rọ̀ náà jama àwọn ń tá a torí ẹ̀ wá láàrin yìí ẹ ti kan ẹni tí mo fẹ́ lẹ́ẹ̀kan ìgbà náà ló wá gbé ìdájọ́ irú fókè ní whereas irú ọ yàtọ̀ sí kí ni Iru irú remí ìrù dòdò sọ́jọ́ra wọn kọjọ́ra wọn so orí ìdájọ́ tá à ń sọ yìí èèwọ̀ ni káka straight èèyàn a gbọ́dọ̀ tẹ èèyàn lọ́dà nínú ṣẹ̀ríà haramu ni kódà kọ́ jẹ́ ẹ̀dá èèyàn tí wọ́n rò pé kọ́ dà pé gan sílẹ̀ bí ò ṣe dá òun má tẹ̀ lọ́dà ṣùgbọ́n àwọn àáfàá ní tó bá jẹ́ ẹran sáà lè tẹran lọ́dà bẹ́ẹ̀ ni a lè tẹran lọ́dà tá a castrate ẹran ó ti ní bá ṣe máa ń ṣe wọn ó sì fún lábẹ́rẹ́ kan bí ẹkùn ìbákan kan àwọn tó máa ń ṣe àwọn tó bá ṣe agric veterinary medicine fídì tiwọn nìyẹn ṣùgbọ́n a gbọ́dọ̀ castrate gbogbo ẹran ayé jama tẹ́ ẹ bá castrate gbogbo ẹran ayé ṣé wọ́n lọ́ọ́ máa gun àwọn ẹran abo ẹ̀rí pé ìwò nǹkan téèyàn ọba fẹ́ kan mọ́dájú eléyìn ọba ẹni tí ọba ya wèrè gan tẹ́lẹ̀ kò gbogbo ẹran nígbà tóun náà bá tí ó jèrè tó lẹ́ran abo tí gbogbo ẹran abo kú tán ìwọ lọ́mọ bímọ ìwọ lọ́mọ bímọ lù ìwọ lọ́mọ bí ewúrẹ́ ṣùgbọ́n two hundred mo seven hundred sẹ́yìn pé seven hundred yóò ṣe kí ni two hundred mo wá rò pé ẹ bá ń castrate six hundred yẹn so rẹ́ran tí wọ́n bá castrate tí wọ́n tẹ̀ lọ́dà kò ní lè gun abo mẹ́rẹ́ mẹ́rẹ́ ìrọ́kẹ̀sí mẹ́rẹ́ ní kò lè gun kankan irú ẹran yẹn àwọn àfàlà lákọ̀ọ́kọ́ ó máa ń tètè dàgbà ẹran tá bá tẹ̀ lọ́dà development yóò ṣe kí ni yóò wà rapid ìkànnì yẹn ẹlẹ́kejì mọ́sàn bí mo sọ fún ọ àwọn àfáà lọ o ẹ̀rọ tán bá tẹ̀ lọ́dà gbogbo tí wọ́n máa ń rò pẹ́ sínú veterinary medicine nínú àgíríkì torí pọ̀ ọ̀gbọ̀ lárúbáwá ni àwọn àfáà wa ti sọ fún wa nínú lárúbáwá nínú fàtàwá tó bá rẹni tí ó tù fún ọ níbi ah, àwọn àfáà náà mọ sáyẹ́ǹsì ó láwọn àfáà olódò làwọn àfáà mo ní wọ́n lọ̀gá olódò lèdìrín ní ọ́ sànàbí kọ̀ lọ́ sàlàyé reproduction fún wa sallallahu alaihi wasallam ṣé wọ́n mọ bí wọ́n ọmọ reproduction sànàbí ọba sàlàyé gbogbo àwọn tó sọ reproduction láyé

ara àwọn international ara àwọn languages márùn tó ń lead ayé lára bí kí wa ìwọ gbẹ́yìnbó àfa àgbẹ̀ lárúbáwá tá àfa àbáṣe lárúbáwá ìwọ da láìmọ̀kan illiterate you are arabically illiterate àfa àtọ́ arábìnrin kò gbé ègbò nǹkan tó wá gbé ègbò sórí pé wọ́n lọ láìmọ̀kan ní ìsìn àfa gbogbo àwọn iṣu mi ta mọ́rò wàlẹ́ àwọn àfẹ́sìn ti ṣàlàyé yìí ẹwùgbà táwọn àfáà ń sọ tó bí bá bímọ tó bá lóyún bóò ni wọ́n ṣe sin ibo lọmọ dojúkọ gbogbo ẹ̀ làwọn àfáà ṣàlàyé kọ̀dẹ̀ tako ti sáyẹ̀nsì sọ <laughs> ṣé ẹ wá rí tọ́jú ọmọ ọ̀rọ̀ ẹranko àwọn àfáà ní tá a bá castrate ẹran ẹran rẹ̀ a máa dùn lẹ́nu díẹ̀ <laughs> ẹran tán bá castrate àti tí wọn castrate tán castrate máa ń dọ́gbọ́n <laughs> ìwọ gọ́ọ̀mọ̀ jẹ́ inú rẹ̀ ó sì máa dánú pé ẹran ló dùn dáadáa yìí kò tí ì yọ toró wọn ọ̀fẹ́ kan wéèsì nǹkan kan áùtù òun tó ń lọ́ra nínú within the system ni òun tó ń lọ́ra sínú ara ni ẹran tó wá castrate alọ́kọ̀sí yù àáfà ọ̀wọ́lé yá tọ́lá ẹ̀rọ àwọn àáfà kan tí wọ́n mọ̀ sọ̀rọ̀ àdìsí ń bẹ lórí àwọn àáfà ẹlọ́ka ọlọ́ka fíkì àwọn àáfà àtàlàyé lórí ẹ̀ gbogbo àwọn tíra tó máa fi sọ̀rọ̀ lórí àwọn àáfà àti máa sọ̀rọ̀ ẹran tó tẹ̀ lọ́dà kẹ̀wẹ́ léyà ẹran tí ìwọ rẹ̀ sẹ́ kẹ̀wé àwọn ọ̀rẹ́ rẹ̀ kí wàhálà kéèyàn sì sọ bíi tí ìmọ̀ rẹ̀ bá dé kọ́ ọmọ sọ kọjá bíi àìmọ̀kan rẹ̀ báwa gan ṣe ń sọ̀rọ̀ táwọn tó tún mọ̀ jù ọlọ́ba tó wọ́n àìmọ̀kan làáfà ìbí sọ̀rọ̀ ń bí so ẹni téèyàn bá tó ń sọ̀rọ̀ you not talk authoritatively ọmọ sọ sọ pé ibi tá ìmọ̀kan mi dérè o ibi tí màá mi dére o kété pọ́wọ́ àmọ́ sọ àìmọ̀ kan ó tún àwọn sọ pé ìmọ̀ ni mò ń sọ o yàrá àṣà ìmọ̀ kan ni sọ láwọn tó ní mọ̀tà máa ń gbọ́ wọ́n kẹ̀mọ́ rẹ̀ nìké ọ̀gá aláìmọ̀ kan lé léyìí o níjọ́ tá a fà kán dáa kílẹ̀ ni ẹni tó tẹ̀ lọ́dà kọ́ wọlé yára ẹ má parú ẹ o sẹ́ ti gbọ́ mọ kẹ̀rẹ́ rìn ni ah, àfa kílẹ̀ rí kọ̀lẹ́rì ẹni padà èèyàn lè tẹran lọ́dà ṣùgbọ́n ká tẹ gbogbo ẹran lọ́dà ni ò ṣe kí ni o ìṣẹ̀rí àkọ́ ìwọ̀nba ẹran tán bá wá tẹ̀ lọ́dà yẹn a lè fi pa súná ọmọ a lè fi pa léyà tó bá jẹ́ àgbò tó bá ti pósù mẹ́fà àbọ̀dún kan sókè ọwọ́ léyà tó bá jẹ́ ewúrẹ́ tó bá ti pọ́dún kan sókè ọwọ́ léyà ọwọ́ súná ọmọ etí lílu jama ṣẹ̀rí ọ̀faramọ́ ká gé etí fún èèyàn àbí fẹ́ranko a fi ṣe àmì àbá fi ṣèkà gígé etí yẹn àrámù ni ṣùgbọ́n tó bá já sí pé fún àwọn obìnrin kí wọ́n kẹ̀ bí àwọn obìnrin ṣe máa ń lu etí tán bá bímọ obìnrin tí wọ́n ó tún wá fi nǹkan sí eléyàn nǹkan tó wà mọ̀ṣúù wà màálùm ẹ̀ńdà zaujati salafil umma àwọn ìyàwó àwọn ẹni retán lọ ntán mà ní àwọn obìnrin ṣe bẹ́ẹ̀ lọ́jọ́ ayé ànábì sọlọ́lá ó lè kílẹ̀ rí wa o ó ti gbàgbé jọ́tà nàbí àsálàm tó ṣe kútúbà tàn gbogbo àwọn ọkùnrin bó ṣe wá parí kútúbà jẹ́nẹ́rà ànàbí àsálàm wá lọ ọ̀dọ̀ àwọn obìnrin àwọn àfáà ní ìmáàmù lè ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan kìí ṣe owó ìwà náà ni máàmù ọmọ ṣe bẹ́ẹ̀ ó kí jímọ̀tà lọ́tẹ̀ yìí ọgbọ́dọ̀ àwọn obìnrin ó kí jẹ́ ẹ̀kọ́ ẹ̀yin obìnrin ẹdú alọ́rọ̀ tá rò pé ó ká báwọn obìnrin sọ̀rọ̀ ẹ̀yin obìnrin o tó ẹ mọ́ rò pé ẹ̀yin náà ní tẹ́ ṣe nú ètò nàìjíríà tí ń bọ̀ two thousand and nineteen o ojúṣe ti yín retí ọ̀tá ko ẹ̀sìn o ntọ́ba jọba yìí ẹ má dà sí ọ̀tá ko ìjáàbù eléyìí ọ̀tá ko ìjáàbù ìmáàmù ní bóbin sọ̀rọ̀ àdébì wa lọ báwọn obìn sọ̀rọ̀ níjọ́ náà wá sí yẹn lé ó ní tàṣọ dákínà fàínírọ̀ àìtùkúnà akísára àálì náà rí ẹ̀yin obìnrin ẹ̀ eh, ẹ̀ láwọ̀ ẹ má máa láwọn mọ́ torí pé naturally obìnrin máa ń láhun ẹ̀yin obìnrin ma bínú òkè ṣe gbogbo yín mú mi o ṣe ìpáwọ̀ ọkùnrin tá láhun náà pọ̀ ṣùgbọ́n kẹ́ ń sọ ni ànábì wá rí pẹ́yìn obìnrin tó máa ń láhun díẹ̀ ànábì wá lẹ́yìn obìnrin tí mò ń bá sọ̀rọ̀ ẹ láhun o obìnrin ó lọ kò tí ì yọ ní ìsìn yóò sì lọ bọ́jọ́ mọ̀ pàfó òun ọgbà ó ti mọ̀ pàfó àná yọ lọ tàbí kò sì lówó lọ́lọ́ òtọ́jọ́ lọ kó sọ́wọ́ rẹ̀ yóò ní kí sí wọn á lówó lọ́ni ọ̀dọ̀ rẹ̀ mi lọ́wọ́ <laughs> ọlọ́run forí jẹ́ ọ yóò forí jẹ́ àfáà rẹ̀ tí máa gba gbowó rẹ̀ náà àfáà aláìní kan sì wọ́n náà gba gbowó rẹ̀ tó ti á kọ́ yàwó rọ <laughs> ṣùgbọ́n obìnrin míì láwọn tó ti yàtọ̀ sí pé òun kò sí tó burú kíwọ́ tó jóbin wà láì orí pé àwọn obìnrin ẹgbẹ́ rẹ̀ ń sọfà kíwọ́ náà dẹ̀nàwó fún wọn kó orí pé obìnrin ẹgbẹ́ mi ìjáàbù ẹ̀ ti gbó wà láì kọ́ra fún ọlágbára ẹ̀ ọlágbára kọ́ ra glove kọ́ ra dọ́sìn méjì kọ́ afáwọn obìnrin tí ó ní glove ọlágbára kọ́ ra socks bíi dọ́sìn mẹ́fà kọ́ afáwọn obìnrin láì nìjẹ́ nìkan kan mọ̀ ọlágbára kí rọ̀mọ̀dán ọ̀bẹ̀rẹ̀ kí wọn náà ráìsì méjì afáwọn èèyàn obìnrin ronú ibi tó burú dé àwọn obìnrin ìpẹran léyà àfáwọn obìnrin tá a mọ̀ ìwọ ọba ti lówó tó tó rẹ̀ ṣé ìwọ onídìí àlùjànnà ni àbò rò pé ṣé ọkọ rẹ ni ó gbé ọ àlùjànnà ìwọ ṣiṣẹ́ ti ẹni obìnrin lè pẹran léyà òun ṣiṣẹ́ télọ̀ ni òun gba kọ́ńtrátì òun ṣe fìlà òun gbogbo ẹ̀ òun ṣe kéèkì òun ṣe gúgúrú àtẹ̀pà òun tẹja dín òun tòróró òun tepo pupa òun ta glove òun ta nìkọ́ọ̀bù òun ṣe bíìdì kò tí ì yọ òun ta ráìsì òun tẹja dín òun ta gbogbo ẹ̀ ìwọ náà wá rí i pé lẹ́yìn ọjà tó wà ní ṣọ́ọ̀bù mo tún wo àkáǹtì mi àbẹ obìnrin míì lè mọ́ lo àkáǹtì ó tẹ̀bí sí máa tawó mọ́ ní ògbànú àti àwọn kíní tí máa tamọ́ nínú kọ́ńbọ́ọ̀dù ẹ̀ ó rò pé mo tó níbi eighty five thousand nínú kíní o níbi tí mo máa ta mọ́ ìwọ lọ́wọ́ bí tó máa ta mọ́ o ọlọ́run níjà rólé o so níbi tó máa kí ipò ẹ̀ sí o tún wò pé mo tó ní eighty five mbẹ ìwọ náà mú twenty five mbẹ kọ́ lọ fi rànà léyà obìnrin ronú ẹ̀bẹ̀ ẹ lọ ní tí mo I know what I'm saying ọwọ́n nu òbí tẹ́rì tó fifty thousand naira lọ sókè lọwọ tí yóò ronú ẹran tọkùnrin máa mo tó thirty two ni yóò ẹran léyà ń bẹ̀. ṣe fifty yóò ronú ẹran ṣùgbọ́n kó tó ronú ẹran léyà yóò dìrò ẹran ṣé mi máa jẹ náà ni ó jẹ pamọ́ ah, sáárà tó o bá ṣe nǹkan ní tiẹ̀ gbogbo ètò ọlọ́run òkú báyìí tó o ṣùgbọ́n èṣù máa ń tàn wá jẹ́ kì í já lè náwó àbá téèyàn bá lè ná níjọ́ tó bá dọ́dọ̀ ọlọ́run ó tó máa rìgírẹ́ẹ̀tì pé ah, wàláì èyí tí mo tó fi pamọ́ ìta lónìí fi pamọ́ pàápàá ibi tó ti fẹ́ kọ́ ọkọ máa náwó ìwọ tó ọba jọkùnrin ìyàwó àtọmọ rẹ̀ ni ọkọ máa náwó fún ẹlòmíì kọ dánlé ọlọ́run ṣe èèyàn gidi ń ta èyí sẹ́ni ọlọ́run èèyàn tó máa dánú ilé ìyàwó rẹ̀ ọmọ rẹ̀ wàá kọ́ tẹ́wọn lọ́rùn ẹlòmí ìyá ọmọ jẹyàwó àtọmọ nínú ilé wọn àmọ́ ìròyìn ẹgidi tàbí a ah, ṣé àfa globe a ah, ṣe ìwà láì wọn máa ń tàn mọ́lẹ̀ káàkiri ayé ni òkùnkùn tó bá sì dènú ilé yóò fọ́ra rẹ̀ tó bá dé ta yóò wà tàn àfa ẹsẹ ni Ọlọ́run bá wọn ẹni Ọlọ́run kọ mójútó yàwó àtàwọn ọmọ ẹ̀ yóò mójútó àwọn ẹbí ẹ̀ immediate and extended family yóò wá ẹsẹ̀ máa rántí aládùúgbò yóò máa rántí aráàlú yóò máa rántí àwọn ọmọ ẹ̀yẹ báwọn ẹni Ọlọ́run ṣe máa ṣe Ọlọ́run jẹ́ ajẹ́ kan náà wọn jẹmọ́ sórí ìtó bá jọ mọ́ kátẹran lọ́dà àtìyànjú eléyìn jẹmọ́ mo rò kéèyàn yé ṣùgbọ́n tọ́jọ mọ́ ká lu etí lílu fáwọn obẹ mo sọ pé ká gé etí ọ̀dà ọmọ rò kéèyàn ti clear ká gé èèyàn létí ó yàtọ̀ sí lílu etí lílu etí yẹn sótiyé àwọn obìnrin níjọ́tà nàbí wá ń ṣe wáàsí yẹn tó níta sọ dákínà ẹ máa ṣe sàárà wà àkìfírínàlìsì gìfàárà ẹ máa ṣe aztec fúrú láà lọ́pọ̀lọpọ̀ fàínírọ̀ àìtú kùnà àkìsàrọ̀ ahali náà ẹ̀yin ni mo rí tẹ́ pọ̀ jù nínú ọ̀nà wọ́n láwọn obì wọ́n bá bẹ̀rẹ̀ sí ní ṣe sàárà bí wọ́n ṣe ń yọ gbogbo nǹkan fi ṣe tínú ìyáàrin bí wọn bá ṣe kí ni o wọ́n fi ṣe sàárà ẹni tí ò mọ̀wó dání sẹ́yìn obìnrin kan tí mo sọ sẹ́dọ̀pọ̀lọpọ̀ wa máa ń ṣe mistake arùpọ̀ owó nìkan lèyàn fi ṣe sàárà wọ́n ní mọ́sálásí kan ọmọ yàwá kan nídìí owó ni ìmáàmù ẹ̀ níbínú ẹ̀wò mo ti yọ símù fóònù ẹ lọ bá ń tà bá rí bẹ́ẹ̀ ẹbí sàárà afa ẹ ti rí ọmọ ìyàtọ̀ ta fóònù ẹ̀ rí nítorí pé mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ ní problem ó ní màá ra fóònù mi tó yá ìṣùgbàsíkò owó ò lè yọ fún mi tábẹ̀lẹ́ di next one month mo retí àwọn owó kan ta fóònù ẹ̀ torí pé ọmọ ìyá ta ní mọ́nà rẹ̀ wa Afa, wà láyèyàn di tara kó yan ọgọ́rùn-ún jọ bọ́yẹ́ nìkan àti méjì torí pé lónìí wọ́n ti sún àtáàchì ayé wa mọ́ fóònù débi pé tí fóònù bá sọnù afá èèyàn lè mọ́ ronú sùn mọ́júmọ́ yóò kàn mọ́ ronú pé ìwọ ọlọ́run star seven three seven ṣé wọ́n ní fi transfer owó mi ní GTB <laughs> star eight nine four ee owó ti first bank mo gbé kò tí yọ yóò ti rò star five six àṣì wọ́n fi wọn gẹ́ẹ̀tì bvn mi ee mo dáràn wọ́n tún ti wò ó kéde facebook mi ee wọ́n ti wo kéde password mi bẹ́ẹ̀ àfà kò ní lè sùn tílẹ̀ bá mọ́ báyìí tó seven yóò ti dé báńkì wọ́n sì láti ẹjọ́ mo fẹ́ di activate àkáǹtì mi wọ́n jí fóònù mi lọ kan mo ti yọ kọ́ lọ yọ kọ́ sáré mú atm náà sẹ́yìn pé fóònù tí ó fi wò bẹ́yà kan yọ owó náà ti jí lọ sẹ́ẹ̀kì tí wọ́n jẹ́ kí ó di tó one hundred thousand kìíní kan <laughs> àbá yóò kọ̀ dákú ná sẹ́ẹ̀rù dé báńkì báyìí ọkọ̀ tí atm bọ ẹnu kìíní ọyẹ balance òkè àlàmdè báyìí yọ ọgá ẹjọ please deactivate my account ẹ na have story my phone kọ́mọ̀ lọ fi transfer mọ́ ọmọ ẹnìkan nìbàdàn wọn àti ẹ̀dì fóònù tiẹ̀ lọ látara kéèyàn sá kéèyàn ọ ní ilé sọ pé náà ń challenge attitude kẹ́mi èèyàn free sẹ́ẹ̀rì gbà mí èèyàn gbọ́dọ̀ àwọn ẹni búwà náà àwọn tó ń ṣe bí ẹni ọlọ́run afá ibi ayédédú àwọn èèyàn yẹni wọ́n yẹni ibú wọ́n sì transfer owó lákàntì ẹni yẹn wọ́n transfer owó ọ̀rọ̀ yìí ò tí ìyẹn dútọ́ dì sí gbogbo bó ti lọ báńkì ẹ̀wọ̀n ní kọlọtọ ọlọ́pàá ẹ̀wọ̀n gba kínní kan wọ́n ẹsẹ̀ lọ yẹ̀wò rẹ̀ pèrè máa ń ṣe yín nàìjíríà ẹ ti rí ẹ wo picture rẹ̀ ẹ ní information lórí íńtánẹ́ẹ̀tì ẹ ti rí pọ́wọ́ lọ́là kan ẹ sì wò lóòótọ́ ẹ rí pọ́wọ́ kan olóhùn kọ́ lòun ṣe kínní ẹ sì ṣèwádìí ibi àkáǹtì wo náà ṣe kí ni o ẹlẹ́ẹ̀lẹ́sáré ẹlẹ́sáré rìlífù kíní kan òfin CBN òfin kíní kan ẹ̀ ní wíwá lábòsí gbogbo yín iná ni ọ̀jẹ̀ wọn máwọn tó ń jalè Nàìjíríà náà àwọn òfin èṣù tẹ́ ẹ ṣe ni wàhálà kò le láti mólè ṣùgbọ́n torí pé àwọn tó fẹ́ mólè kí ni wọ́n olùbá kẹ́sọ̀ lè bá bá olè kí ló lè bí àti mólè èèyàn transfer owó láti àkáǹtì mi kọ̀sá transfer rẹ̀ sínú àlùjẹ náà ìṣẹ́jú mélòó ẹ sì tírèsì àkáǹtì ẹ tó ṣe kí ni o tó transfer rẹ̀ sí ojú ẹsẹ̀ lẹ́nu gbogbo vvn kankan picture ẹni tá a máa ṣe signature kan afa wàláì nàìjíríà torí pọ́ lè pọ̀ ni tó bá fẹ́ mú àwọn tó ń jíwò orí ọ̀rọ̀ rùn wọ́n máa bá ṣe ń transfer ògbà tó lóye déédéé rẹ tó déwé jáàmù ṣebí làṣírí ogun wọ́n ń tú tẹ́jọ ń gbówó jẹ tí ọmọ ìnàkì ń gbówó jẹ gbogbo àwọn tó lọ withdraw bí wọ́n ṣe ń withdraw rẹ̀ ìjọ one twenty ìjọ one fifty ìjọ two forty gbogbo ẹ̀ làṣírí two ó ṣe á le wo tí ẹ ṣe àkáǹtì tí Buhari introduce kò yẹ lómi kò jẹ́ wọ́n rú lè jà fà wà lẹ́yìn nísìnyí àwọn táwọn ọ̀rọ̀ school afẹ́sanwó neco àkáǹtì ìjọba ni rẹ̀mẹ́ta ni TSA ni ẹ fẹ́ san kinní kan TSA account ẹ fẹ́ sanwó corporate affairs commission ẹnu gbàdúrà níbẹ̀ mo ti lọ rẹ́jísà àwọn CAC kinní kan TSA ẹ̀kọ́ gẹ́ẹ̀tì rẹ̀mẹ́ta yẹn íńtánẹ́ẹ̀tì ni ó gbẹ̀ àkáǹtì ẹyọ kan lówó ọmọ ṣe kí ni ẹni tí ó bá transfer kúrò lákàntì wọ́n wò mí tí ó lọ àṣírí ó tú àbí tí wọ́n bá fẹ́ mú tàn ló kù jama gbogbo orú àwọn nǹkan yẹn ìlọ́fà tọ́já sí pé kọ́lọ̀ ọ́là àmì wa lójú alimoyim àwọn obìnrin ṣe sàárà ìjọ yẹn wọ́n kó yárin bí wọ́n lẹ̀ wọ́n kó ẹgbà ọwọ́ lẹ̀ àwọn àáfàá lu àdífún náà fún masala mi ẹ̀yin obìnrin sẹ́yìn pẹ̀lẹ́ yìí bẹ́ẹ̀ masala ni pé sóbìnrin lè nánú dúkìá rẹ̀ láì sọ fọ́kọ ẹ̀ tí ó padà wà máa ṣàlàyé fọ́kọ bẹ́ẹ̀ ni ìmúra àtún rọ̀ṣídà ìmúra àtún rọ̀ṣídà àlìmọ́ra àtún rọ̀ṣídà obìnrin tó bá ti gbọ́n tí èsì dàdá dé ní sùpọ̀ àrògbò mu tọkọ ẹsẹ̀ mọ́ ni pé má nà mí ẹkẹ́ náà nà á àní ẹkẹ́ náà tí èsì àrògbò mu tó gbọ́n ó lè ná dúkìá rẹ̀ tọ́jẹ́ fóun ló ṣiṣẹ́ rẹ̀ tí wọ́n kẹ̀ máa kárí ọkọ̀ àlọ́n kò ní ìdíkọ́ ìsọ̀wọ́kọ pé ẹ mọ̀ fẹ́ ṣe sàárà two hundred yìí o àfà mọ́ná two hundred ní owó mi ìfún ọkẹ̀lẹ̀ kò ní ọkọ mọ̀ pé ń gba sálárì tí ò sí mú ìlò kankan lọ́wọ́ mo ṣe sàárà fáwọn ọmọ ìyá kan ni kò sí tó burú mbẹ ṣùgbọ́n alákọ̀ọ́kọ̀ rẹ kọ̀ wá mọ́tò rìjáàl máa kárí ọkọ̀ rẹ along so ti yé kọ́mọ̀ jẹ́ wípé èèyàn ní ọ̀dà ilé ẹ̀rú pé àwọn boyfriend ló ń fún lówó ok àwọn man friend ni ọ̀dà ilé ẹ̀rú tí wọ́n lè bá ṣalábòsí bó ṣe á kí ni wàhálà ẹ̀yìn fẹ́ kẹ́ ẹ̀ mọ̀ kí lọ́kọ̀ rẹ ọ̀fẹ́ mọ̀ mo fún ọ̀rẹ́ mi ti máa wá bí mo fún ní five thousand kó fi máa bẹ̀rẹ̀ business ọ̀rẹ́ mi tá a jọ ṣe kí nígbà ọlọ́mọ gígùn fún ní sẹ́wọ̀n ọwọ́ jẹ̀ wọ́n ibùn tó bá rọrùn omi tó bá nílà àkáì mo ti transfer rẹ̀ aláàtì kan fún mi nílé kò ní í dalé rẹ̀ rú obìnrin mi rò pé òun smart ọkọ ọmọ wa suspect ọkọ ọmọ wa fura sí pé àbúté sabu jọkọ rẹ ó kún fọkọ rẹ ṣùgbọ́n lẹ́tọ̀ ọkọ náwó rẹ bó ṣe wọ̀ ìwọ ló ṣiṣẹ́ rẹ market nafa burú ni so omi tó bá ti tẹ́ wájú omi tó bá jóbe gidi lóòótọ́ tí ọba tó dáadáa ṣé yóò nílá kó fi wọn kọ́ tẹ́wájú lóbi tí áìdì ẹ̀ fura ó skeleton di combo tó o bá ní skeleton in the combo kí ni problem mo ra nìkan bí owó mi mo ra bàtà bí owó mi mo ra nìchaka di seven hundred mo ra ẹja dín èmi náà ra five alive five hundred mo ra ọ̀làndí àjùgọ̀ six hundred mo fi yẹpẹrẹ ayé kí ni wàhálà mo ra suya five hundred ní ọba àjẹkọ ọmọ sókè nàìjíríà wọ́n ló ní problem ṣùgbọ́n mi jẹ́ pé ìdí fọwọ́ ṣe tó sọ pé mo lọ lé bàbá aláwo mo fún wọn ní seven thousand sẹ́ẹ̀gbẹ́ yìí ò ṣe é sọ sẹ́ẹ̀gbẹ́ yìí ò ṣe é sọ ó ti rìnrìn èṣù nù obìnrin tí èbá sẹ́ni èṣù yóò wà òkú sọ́kọ ẹ̀ ṣùgbọ́n ọlẹ́tọ̀ ọkọ náwó ẹ̀ tó láwọn obìnrin ijọ́ wọn ẹ̀sẹ̀ lọ báwọn ọkọ wọn pé ẹjọ́ mo fẹ́ fi yárin gèmi tọrọ even ọkọ lè jẹ́ pọkùnrin lọ́ra fún ṣùgbọ́n gbọ́ ọkọ tìrà fún ṣe kíni o ó ti ti di ẹ ṣùgbọ́n ó lè mọ̀ bí ọkọ ẹ ní ìsìn ọkọ ra yárin jẹyọ kan fún ọ̀rà ní seven thousand ó sì fi tọrọ ìwà àti ẹjọ́ wa ń jáde etí rẹ bá rí kalawo iná ọmọ bí àwọn tó bá torí ọ fámìlì yóò ní pé wàlẹ́ ọkọ rẹ ń fìyà jẹ wọn ò ní mọ̀ pé wọn ní kíni o àpótí létà pé bọ́kọ sí ìrà fún ọ so inú ọmọ bọ́kọ náà pé wọ́ lọ irú ìyàwó wo lèmi wá ní tí má ti ra nǹkan fún yóò fi tọrọ àwọn èèyàn àmọ́ bú mi pé èmi ò tọ́jú ìyàwó mi n ò sì mọ̀ pé àwọn èèyàn fún ní ọ̀lọ́ ni o ní ọ̀lọ́ kò tọrọ ìwọ náà ọlọ ibi sọ̀rọ̀ mi okó glọ́ọ̀fù lọ òsì bí àpàlẹ́ ẹlẹ́yà kan ní glọ́ọ̀fù ẹ̀ ìka mẹ́jọ ti jẹ́ ń bẹ̀ nínú ìka mẹ́wàá o sì bọ́ tọwọ́ rẹ fún ìwọ tọwọ́ bọ náà àbáyá nígbà ọba délé tó lọ mú kí ni o glọ́ọ̀fù mi kò tí yí ọ ọwọ́ bàtà gidi lọ ibi ọlọ́sìn ní okó slipasi kan dání lọ́ba dé bàtà ẹlẹ́yà kan ti kọnu sí kíbla kò tí ì yí ọ bàtà tiẹ̀ sọ́ọ̀tì lásán wọnú mọ́tò tó ń gbọ̀bá délé ọ̀rọ̀ ọmú kanú bàtà rẹ mẹ́jọ tó ṣe kí ni o tó kù báwọn obìnrin gidi máa ṣe nìyẹn ṣùgbọ́n tó ọba ti ṣe nǹkan burúkú kárí ọkọ rẹ along ṣùgbọ́n ẹ má ṣe nǹkan burúkú kò nílé kárí ọkọ along so ẹ̀rì báwọn obìnrin jọ náà wọ́n ẹ̀sẹ̀ pàṣẹ lọ́wọ́ ọkọ wọn àwọn àáfàá náà ṣe sọ́dá kọ̀ láì gbàyọ̀ǹda lọ́wọ́ ọkọ wọn ìwọ́tọ̀ ọjọ́ kọ ìyàwó ìwọ náà bẹ̀rù ọlọ́run ìyàwó rẹ fẹ́ ṣe tọ́lọ́run ìwọ náà wàá ranjú wèrè ọ̀jà nàbì ni ìyàwó rẹ ṣe ń tọ́ dáa o dẹ̀ rí pé n tó ṣe ìṣesí àwọn ẹni ọlọ́run ni tó kún lọ́wọ́ lórí ẹ̀ ti yé kìí ṣe pọ́n náà jẹ́ akótilétà ṣùgbọ́n rí pé àbùkátà ah, tẹni ìtójú tèmi lọ lọ́ba tó yọ̀ǹda fún ìwọ náà kọ́ lọ́gbẹ́ tó kọ́dá irú ẹ̀ náà ni pé gbà míì ọ́sàpọ̀ lọ́ba ẹjẹ́ àpò lórí mọ́sálà lẹ́yìn mọ́sálà òun ni ká lu mú fákbùl lulu ọ̀rọ̀ àwọn ẹ̀ alákọ̀ọ́kọ́ ìwọ tó bá já sí pé wọ́n èlú mú láwùjọ yín ẹ máa gbọ́ mi dáadáa o ẹ̀yin obìnrin lẹ́nu ní pírọ́blẹ́mù omúlùlù o kẹ́ ẹ lè bọ́ dájọ́ o so orí lákọ̀ọ́kọ́ imúlùlù àwọn àáfọ̀ sọ pé haramu ni wọn ò pé ní kíni o ṣùgbọ́n lálàyé ni àlàyé number one gbogbo wọn obìnrin tó o bá ti lè lumú láyé rẹ̀ ọ̀ràn yẹn ni kó ló ní kọ́ọ̀bù kó o bójú tó o bá ti lè bójú tó o lu mú ọwọ́ á fi ọ̀ṣọ́ wèrè kan sí i àbó òfin ríǹgì kan àbáwọn kìíní ìṣẹ̀rẹ́rẹ́ tẹ́ máa fi sí i làwọn ọkùnrin wá rí mò rẹ mùtàbárìjà àǹtì ó ti dobìnrin tí ń fi ọ̀ṣọ́ rẹ̀ hàn ẹlẹ́sẹ̀ ni ọ́ ìwọ tó bá ti mọ̀ pé ò ní ẹ̀ mọ́ lùmú láyé rẹ̀ máa ṣe imú rẹ̀ sapala lọ ó tó bojú gan dandan kọ́ ni kó lu mú ṣùgbọ́n tó ọba wá fẹ́ lu mú sọ̀rọ̀ mi yé àwọn àfáà ní kọjá sí pé láwùjọ yín wọ́n máa ń lu mú ń bẹ̀ kọ́mọ̀ jẹ́ pé yóò tó di lìbáṣù ṣúhúrọ̀ pé téèyàn bí ìgbà téèyàn dáràn lọ́tọ̀ tẹ́ pé téèyàn bá ti lúkùn tó bá ti yọ láàrin àwọn obìnrin gbogbo yẹn àmọ́ rògbà ah, wọ́n àmọ́ wo ẹ̀rí mú ẹ̀rí mú ẹ̀rí mú láàrin obìnrin 100 wo nìkan ló lu mú tí wọ́n bá lu láwùjọ yín fi mú rẹ̀ lẹ́bọ̀ lọ́hùn ṣe dáa bẹ̀tẹ́ báwùjọ yín wọ́n máa ń lu mú aró oge ni ara ọ̀sọ́ ni tọ́ ọ bá ti lú ọkùnrin kankan ò gbọ́dọ̀ máa rí tọ́ ọ bá fi bẹ́ẹ̀ ló fi jápẹ́ yìí tẹ́ ẹ bá jẹ́lẹ̀ à tọ́ra wa tá à ń káwọn ọmọ la máa ń rí la máa ń fi bọ́ tí màmá rẹ bá tí wọ́n bá fẹ́ màmá rẹ ń bojú ìwé yìí ra ọmọ kúkú kó àlùsí kan kí táwọn àbùn ẹ̀yin ìyá àwọn ẹmọ́ ìsàlẹ̀ fún ọmọ tí ọ̀bá tí ìdẹ́lẹ̀ àkọ́mọ̀wùlẹ̀ ló mú wèrè kí tẹ́ tó wádà ọ̀tẹ́ kó gẹ́nà bá wá kójú lé ní ìsìn wọ́n ní pọ́blẹ́mù èmójú tẹ́kọ̀ọ́ yàtọ̀ sí ìyókò ọ̀pọ̀lọpọ̀ wọn pé ọmọ dà wọn láàmú ṣẹ̀rí àfẹ́kọ́mọ ó gbóge ẹ tẹ́ni àwọn ọmọ yín kan gbóge olórí oge kan máa fọnu wọn dáadáa olórí oge kan máa wẹ̀ dáadáa olórí oge kan máa bá ṣe ń lọ́ṣọ dáadáa olórí oge kan máa bá ṣe ń tó bàtà ṣe dáadáa ṣe ẹ̀rọ àwọn oge sìn ní táwọn máa ń ṣe ní ìsìn oge oge sìn náà oge tí ọmọ jẹ́ kán ti sọ fún yín ìmí náà lè jẹ́ kéékèèsè pé gbóge náà lọ títí o ṣùgbóge èṣù irú ẹ̀ ní kí ọmọ ogun ogun àti kí ayé kójú lórí gbogbogbò wèrè irú ẹ̀ ní káwọn ọmọ ọdọ́gbọ́n máa bóra díẹ̀ díẹ̀ irú ẹ̀ ní kọjá pé ogun ojú wọn eh, èwo ní máa dúdú wèrè tán máa tọ́ síbi ìpéǹpé jù báyìí irú ẹ̀ ní ká tó kàkà síbi iwájú orí báyìí eh, gbogbo àwọn ètè ètè títọ́ kọ́mọ sáré máa ṣe ó ti máa ṣe kánná kọ́ ọmọ ikọ̀ ló glọ́ọ̀fù ó ti tọ́ ogo làálì sọ̀wọ́ ọmọ tí ń lọ ṣùfú ṣé ẹ̀rọ ọmọ tó ẹ jẹ́ káwọn ọmọ yẹn ó gbọ́ yé pé Islam yọ̀ǹda oge ṣùgbọ́n gbogbo oge tó bí wọn bá ṣe abẹ́ kí ni ó wà ó ìjà ètò bá ṣe sọ́wọ́ yóò lo glove ètò bá ṣe sójú yóò lo nìkan ọmọ rẹ̀ ń kẹ́kọ̀ọ́ lọ kò tí ì lo nìkan glove kọ́tọ́ láàlì ẹnìkan kò ní rọ́wẹ̀ só ti yé nìsín ṣùgbọ́n ẹ lọ́wọ́ àwọn tó yẹ pé oge wọ́n fẹ́ máa ṣe sìnà ni o wọ́n fẹ́ máa send pictures ọkùnrin lórí Facebook WhatsApp ni o n ló kó bọ́pọ̀lọpọ̀ àwọn tó ń lò jáàbù lónìí tó ń bá wọn ṣe sìnà kì jama wàláhì àfiyọ ẹnìkankan àwa ń sọ tá à ń rí ni o àìmọye ọmọ ìkan ń bẹ tá a yanjú tán láìpẹ́ yìí o ọmọ tó ẹsẹ̀ parí secondary school wọ́n sì bẹ lóyún wọ́n bẹ ní oyún àfà wọ́n sì tún ṣẹ́ lóyún àfà ọmọ tó brilliant tó brilliant kódà ó tún padà tó lose admission ní yunifásitì tó jẹ́ reputable yunifásitì nàìjíríà àáfà gbogbo ń tọ́sẹ̀lẹ̀ sí under twenty ni o so ti yé kọ̀dẹ̀sẹ̀lẹ̀ eh, sí ibì kankan ju orí íńtánẹ́ẹ̀tì àti pàdé lọ ní facebook o kálukú mójútó mi èmi kí ìgbà mójútó nù lé rẹ̀ ṣe alákọ̀ọ́lọpọ̀ òbí lónìí ẹlòmí ọmọ tán fi ń kẹ́ ọmọ ọmọ fẹ́ẹ̀ mọ́ ti jáde tán nú oyún ó ti gbé android phone lé lọ́wọ́ sẹ́rí gbogbo eléyìn kálukú ni ó mójú tó lé ẹ̀ ká sì máa ṣàdúrà lórí àwọn ọmọ wa kọ́mọ wọn máa pàdé ẹ tí ó kò rí ibú ayé àtọ̀run bá ọ̀jẹ̀ bó ṣe jẹ́ táwa bá mọ́ nítorí ọmọ mi báyà mú fóònù ẹ wá àwọn facebook àwọn tí èbá ṣe nítorí pọ́lọ́ ní káwa náà lọ sùkú káwọn ọmọ ṣe ń ṣe gbogbo àwọn nǹkan ibẹ̀ àìmọye àwọn ọmọ wà láì tí má ní máa ka ilé èjì ẹ̀ta àìmọye ọlọ́ pé ọlọ́run ní á rí wọn ṣùgbọ́n àwọn ẹ̀mí ààrí wọn kọ̀rẹ́ẹ̀tì ọbẹ̀gbẹ̀ ìlàsí gbọ́dọ̀ ṣọ́ra gbogbo oge ìwèrè tọ́wọ́ àjọ ẹ̀yìn ẹgbẹ́lẹ̀ sẹ́ǹdẹ̀ sọ́kàn kẹ́lẹ̀ máa ṣe ìwèrè kan ká ṣọ́ra fẹ́lẹ̀ yàn so àwọn àáfàá ní òsì tó bẹ̀rẹ̀ bá lu mú kó bo imú rẹ̀ yẹn kó dání kó bu ẹ̀gbẹ́ tí ọba ti ní máa ṣe bẹ́ẹ̀ tàbá rù jù ni fi imú rẹ̀ lẹ̀ sapala kódà wọn ni ọmọ káàtì késo yìí tọ́ọ̀bá gbogbo ọmọ yìí tẹ́ bá rí bẹ́ẹ̀ kò tí ma lónìí kọ́ọ̀bù ẹ mọ́jọ́ máa kàtíkẹ́ ìwèrè kan àtíkè pupa àtíkè tí wọ́n ti fi ìwọ̀n fáìn tó bá jẹ́ pé àtíkè medicinal powder ní alẹ́ ni kọ́ máa kàn tá a fẹ́ wojú ẹ̀ lóru ṣùgbọ́n àwọn ọmọ tẹ́lẹ̀ pọ́ǹsì náà ni wọ́n kò ní káàtíkè lálẹ́ ọ̀sán ni tọrọ fẹ́ wà lẹ́yìn mo ti rí ọmọ kan tó ṣe nìka yìí nínú àwọn ọmọ tá a kọ́ lẹ́kọ̀ọ́ kọ̀dẹ̀ bójú jọ nìka yìí lábá lọ nìka yìí rẹ̀ èmi àti kan náà àwọn staff tàjọ máa ń kọ́ wọn mo ní staff àbẹ́mi nìkan mo rí ní tí mo rí lónìí ó ní kí ni tí mo rí mo bá sọ ah, ó lóun náà ti ń rògbé ìyàwó ti dè yẹn pupa ọmọ dúdú ni a bá ń sọ bí pàkọ́ lọ́wọ́ foríjà ìgbà táwọn sọ̀rọ̀ ẹnìkan ni aláìkọ̀dọ̀ ọmọ pupa àti kéèkan náà máa ń kùn níjọ wẹ́ẹ̀dì mo ní àti kéè ó níwà láì àti kéèkan ni pé ẹgbà táwọn ń sọ ẹnìkan lóhun ọ̀rẹ́ rẹ̀ kan lọ́ba ṣe mo ní tó èṣù lélẹ́yìn àáfà tí èèbá ṣe kí mo lẹ́ni kílíà rẹ̀ wà láì mo afaa tó sì tó fẹ́ náà òun náà súnà bá ń bẹ lára rẹ̀ ni tí mẹ́niyàn bá tiẹ̀ débi kẹ́ lónìí kọ́ọ̀bù tó débi tó máa bójú ni àáfà lẹ́yìn nìka ẹ̀ lóòjọ́ ojú bá padà sí nọ́mà <laughs> onírú wáworú àtìkẹ́ kọ́mọ́ mọ́ lójoojúmọ́ àáfà yóò mọ́ fáyìn sí mo nírú àtìkẹ́ ilé ọlọ́mọ yẹsù ní ọmọ o pé tẹ́ kó mi ọ́ ẹ ti sì mọ̀ pé sọ́mọ tí mo rí lánàá rè ṣe ìgbóra àtìkéré kò lè já àtìké twenty naira o kò lè já àtìké two hundred naira o ẹ wo iye owó tí ó wé sí lẹ́yìn ipò san mójú yóò tó fọ̀nù náà ó ń bọ̀ báwẹ̀ o owó ṣe kéde o owó jóná ìranú ìsìn ọlọ́run ṣàánú wa anábì sallallahu alaihi wasallam àfáà ni wà fi sahihai nínú sọ̀rọ̀ bukhari àti muslim anábì ni man qadhafa mamlukahu uqima alayhi al-hadd yawm al-qiyamah sẹ́mọ̀ pé ọ̀rọ̀ ká mọ̀ tẹ ẹrú lọ́dà là ń sọ lọ abẹ́ ti gbàgbé ká mọ̀ gètì ẹ̀ ká mọ̀ sáfi àdágé lára àbí sáàmì burúkú sí la ká sì mọ̀ fìyà jẹ ká mọ̀ parọ́ mọ́ ká mọ̀ sàbòsí sí i ká mọ̀ sòjòrò sí i ànábì lẹ́ni tó bá parọ́ sìnà mọ́ ọmọ ọ̀dọ́ rẹ̀ àbẹ̀rú ẹ̀ ó torí pé òun lọ̀gá kọ̀dẹ̀ ṣe sìnà ọba ló ṣe sìnà ṣe ìráwọ̀ tísà bí irú èmi náà èyí ń bá wa wí ìwọ tó ọjọ́ ọ̀gá tó ń káwọn ọmọ obìnrin ṣe oníṣọ́ọ̀bù oògùn àwọn ọmọ ń kọ́ṣẹ́ lọ́dọ̀ rẹ̀ àbó tó ń ṣiṣẹ́ míì àwọn ọmọbìnrin wá kọ́ṣẹ́ ọmọ tí èbá ṣe pọ̀ ọ̀rọ̀ kan àtòbìnrin lórí ẹ̀ kí lọ fẹ́ máa pè ló ń sìnà sí kìí ṣe pọ̀ ọ̀rẹ́ rí tọ́ dájú ẹ ń bè lè parọ́ sìnà mọ́ ẹrú rẹ̀ tí ò ṣe sìnà ànábì sallallahu alaihi wasallam ó nírú ọ̀gá yẹn òkìímà àlẹ́ ìlà hadu yawma alkiyama níjọ́ ọ̀gbìn ìdá alkiyama wọ́n fún bí lálàyé tì adúlẹ̀ kọ́fífì ìyà tí wọ́n máa ń fún ẹ tó bá parọ́ ọ̀sìnà tó lẹ́kọ̀ọ́ rọ̀ ọ̀sìnà máa yàn ẹgbẹ́ ayé tì nínú òṣèlú à ni wọ́n fún ọ̀gá yẹn tó bá dé lọ́rùn bákan náà sàábé tó tún gbàdí ìfìmí wa ó ní sẹ́wárí wà áhírù onise ní sẹ́ rí òpin nǹkan tọ́já sí wípé mahufidọ̀ ani nabi sallallahu alaihi wasallam tí wọ́n gbà wá tí wọ́n há látọ̀dọ̀ anábì nígbà tánábì fẹ́ kú ò láyé òun ni gbólóhùn tó ń sọ wípé àsọ̀láátà àsọ̀láátà wà máa málàká tí àìmánu kan àṣẹ eliza mo sọ láátà eliza mo sọ láátà ẹdún ní márùn ẹ mójútó jama olórí ọ̀kan nínú problem wa ńlẹ̀ tẹ́ bá ti yọ ṣíríkù nínú problem wa ńlẹ̀ Yorùbá lọ́rọ̀ ẹbọ ẹbọ ti tọrọ fákálé àfọ́ rẹ̀kọ́mẹ́ndì ẹ̀bọ mu pásọ̀ rẹ̀kọ́mẹ́ndì babaláwo rẹ̀kọ́mẹ́ndì nínú rédíò ẹ̀kẹ́ni kan àfọ́ alálùkì ń bà kòkòrò inú ẹ̀jẹ̀ ẹ̀kẹ́ni kan báwọn bàbá mi ṣe kọ́ mi gbogbo àwọn rédíò ẹ̀ tí ì bá máa pẹ́ sùn yóò gbọ́ àwọn púrógámù orí ibú kan lálẹ́ tí wọ́n máa ń ṣe tọ́lá tí káwọn sọ̀rọ̀ àwọn prógámù lásìkò táwọn ọmọ kéékèèké ò lè ṣe kí ní o tí wọn ní tí sùn ọwọ́ alẹ́ náà máa fi àwọn prógámù sí bàbá mo tó ní kílẹ̀ tó gbédé lálẹ̀ yóò àbẹ́ẹ̀ ni ọ̀rọ̀ kíní kòkòrò ẹ̀jẹ̀ ni tó ń sú kòkòrò ẹ̀jẹ̀ tó fẹsẹ̀ kòkòrò ẹ̀jẹ̀ tó rìnà dáadáa kòkòrò ẹ̀jẹ̀ tó bá ti lè rẹ́rìn jù kòkòrò ẹ̀jẹ̀ ń eléyìí ẹ bá tó lè jẹ́ ni ó tó jẹ́nu o ẹ̀yin sọ wá kò ẹ bá ma ṣe máa ikpo ṣe ọwà èpo ọbọ ọwà atikinikan ọ̀bọ̀ kọ mi ṣe kọ́ mi ẹ pè sórí ẹ̀rọ ó yẹ tó wéré ó lè ó lè o mo fẹ́ rẹ́ rẹ́ gba èṣù làwọn rẹ kọ orí ibú náà kọ ìranù náà kọ ìwọ lọ lórí rédíò ó ìwọ tọ́jà rẹ ọ̀yá ọgọ́jà kalẹ̀ èsì yọ owó ni wọn ọ̀yà dọ̀rẹ́ eyín ò lè ìwọ sáti wá o ètò four one four one nine three seven zero olè ní ọ́ muslim ojú ọmọdé òkà àfáàjọ lánàbí òkà àtàjà ní òkè àfáàjọ lánàbí kọ àfáàjọ ṣe ni microphone wọ́n tún ó gbé kékeré sẹ́yìn kíni o ẹ̀yìn mọ́tò ọkọ̀ náà ti wáyà máa ó gbé jíìnì kan sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ìwọ tó wá ń polówó òòkà àfáìjọlá ànábì òòkà yìí òòkà àtàjà ni tẹ ẹ bá fi sọ́wọ́ ara yóò ní gbóná tá bá fóògùn ní oúnjẹ fún yín dànù o tó o polówó ọjà ẹ̀yìn ẹ̀yìn ẹ̀ tẹ́ ẹ bá nílò àka ìkọ́yẹ́ kóhun bó polówó yọ kẹ́tọ́ kàbì kan òkà bá jọlá ànábì yáwọn èèyàn wá rà ọ́ òkà bá jọlá ànábì jẹ́ kí wọ́n wá rà ọ́ òun polówó ọjọ́ ẹ̀sìn pé ó mo gọ tí ẹni gbogbo ní amọkọ mẹ́ẹ̀kọ́. ànábì sallallahu alaihi wasallam lẹ́yìn ọ̀rọ̀ ṣíríkù ìrònú pírọ́blẹ́mù àsọ̀láàtà àsọ̀láàtà jẹ̀mọ́ ẹ̀já mójútórun èmi náà ń sọ fúnra mi àtẹ̀yìn tẹ̀ ń gbọ́ mi wà máa má làkàtì àwọn tọ́lọ ń kó sábẹ́ wa àwọn tá a ní kápálé lórí ẹ jẹ́ ká bẹ̀rù ọlọ́run lórí wọn ìtẹ́kùlọ́à <coughs> sorry ìtẹ́kùlọ́à fi máa málákàtì àìmánúkàn anábì ní ẹ bẹ̀rù ọlọ́run lórí àwọn tọ́lọ ń kó sọ́ndà control yín ara tó sọ káyìn tẹ̀ kú nìyẹn jama ọ̀rọ̀ ńlá ń bẹ́ẹ̀ bí tànàbí àsálà ń sọ torí pé naturally téèyàn bá rò pọ́lọ̀ ti gbóhùn ga ọmọ ń fẹ́ fọwọ́ lágbá àwọn tí ò tó lójú ilé ó ṣe gbogbo àwọn olóṣèlú wa àwọn táàjọ́ mo gààrí táàjọ́ fi kúlíkúlí mo gààrí a tó fi bisikíìtì mo gààrí dánwò àfàgbọ́n mo gààrí wọ́n wá sẹ́ẹ̀sì dìbò fún ọba jẹ state honorable láti bẹ̀ òde federal èèbò rẹ ọ̀dọ́tẹ̀ èèbò wa ìwé ẹ̀rí rẹ kò júwé ẹ̀rí wa lọ o ní làákàyè tó wá you are just fortunate ẹ wà á rọpọlọpọ wọn àmọ́ sí rádaràda kódà ìyẹn jẹ gómìnà àbọ̀jẹ kọmíṣánná àbọ̀jẹ mínísítà àbọ̀jẹ pírẹsidẹǹtì tó o bá níbẹ̀rù ọlọ́run ọmọ sí àwọn mọ́làká tí a máa ń irú ẹ̀ lárí táwọn ìjọba wa tí wọn ò ní sanwó ìjọba àwọn òṣìṣẹ́ torí pọ́lìsì lọ́ndà àwọn mọ́làká ti kéde o àìmọ́nù àfà ọ̀dọ́dọ̀ àwọn èèyàn tiwa náà tán ní skul private school ìwọ ọjà àwọn tíṣà rẹ lówó torí kò develop structure rẹ ọ̀bẹ̀rù ọlọ́run tí structure rẹ bá tóbi tán àwọn ni wọ́n máa bọ̀ jẹ́ ọ̀gbọ́dọ̀ jẹ́ kí torí kò develop business tiẹ̀ kébi wọ́n máa pa wọ́n. gbogbo wọn tó ọba dáyàn ṣiṣẹ́ àtúlà àjírọ̀ àjírọ̀ wú kọ́mílà àyàjú fàárọ̀ kù wú anábì sallallahu alaihi wasallam ó ní ẹ fún àwọn lébìrà àwọn tẹ́ ẹ gbà ṣiṣẹ́ ẹ fún wọn lówó ọ̀yà wọn ẹ fún wọn ní sálárì wọn ẹ fún wọn ní àláwáńsìsì wọn ẹ fún wọn lẹ́tọ̀ọ́ wọn kó oògùn wọn tọ́lọ̀ ń lu eléyìí ninety nine point nine percent ti gómìnà nàìjíríà ló jìyà lọ́dọ̀ ọlọ́run díẹ̀ nínú wọn iná sanwó ìṣẹ́ lásìkò ìwọ ọjọ́ ládàáni náà tó ọgbà àwọn èèyàn ṣiṣẹ́ ọwọ́ àyọwó wọn bó ṣe wù ah, àáfà ọlẹ́jọ́ tó anabi sallam wọn lára tó sọ káyìn nìyẹn ẹ mójú tó rùn ẹ mójú tó rùn ẹ dún ní márùn ẹ kírun dáadáa àtàwọn ẹrú àtàwọn èèyàn tó lọ ń kó wọn sábẹ́ ẹ̀yìn ó túmọ̀ sí pàwọn gbọ́dọ̀ torí pa àjọgà ká parọ́ mọ́ wọn ká ṣàbòsí sí wọn ká gé wọn lára ká fìyà jẹ wọn àbí ká tẹ̀ wọ́n lọ́dà àti gbogbo ohun tá a ti sọ eléyìí ni sọmárì ti ìjókòó wa òní tí ó sọ tó bá mẹ́jọ á bẹ̀rẹ̀ lórí aljidal wàlmírà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kéèyàn ọmọ jiyàn kọ́ máa fọ̀rọ̀ jomi kọ́ máa lọ́kìtì pé lórí ọ̀rọ̀ àti gbogbo tó jọ bẹ́ẹ̀ bí sẹ̀rí àṣẹ fẹ́ ká sọ́ra fún kọjá pé òkèèrè àmọ́ ájú káàkiri ni ló sàwọn ọ̀dọ́ kan lónìí wọ́n fẹ́ pera wọn ní custodian sunna nílẹ̀ Yorùbá wọ́n wá ájú kì ẹ̀ńbà tí ájú kì òdodo kú lọ́dọ̀ ẹ̀ èèyàn lè fọ̀rọ̀ jomi tó rọrọ̀ láti ródòdó bẹ́ẹ̀ argument òdodo kú lọ́dọ̀ èèyàn tọrọfẹ wíìnì fáyọkọfẹ wíìnì èso ọgbọ́n mú so bó làwọn ẹni Ọlọ́run ṣe máa ń ṣọ́ra fúrú nǹkan báyìí ìjọ mẹ́jọ láàmú yanjú eléyìí abẹ́lẹ̀ wọn látà sọ Ọlọ́run tó wúlò fẹ́ tó sàtàwátà gbọ́ سؤال ما الجنة ما سيالو معنا ولا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك السلام عليكم ورحمة الله وبركاته